الذين òun làwọn ọmọ sọ pé màá ó ti lọ sọ́kọ̀ yóò máa kọ́ ọ̀kan fún òsì lọ lọ́nà eléyìí tó pàtàkì mímọ́ bákan náà tó ọ̀sẹ̀ kọ́lá ó tún lè gbogbo sọ́nà ọ̀gá kọ nínú láwùjọ àkókò ìdílé àti pàtàkì ìlànà náà dá láti tẹ̀lé ẹ̀dá títí ìgbẹ̀yìn àkókò ó gbogbo apáta náà ní kókó sínú rẹ̀ àlàyé tí àwọn onímọ̀ náà sọ lórí lóòrùn wọn lóòrùn náà ní sáká ìfọ̀ náà ní éyì tí kèké náà ti pọ̀ máa bẹ́ẹ̀ náà ti tún ní bí wọ́n ti ṣàlàyé wọn lóòrùn ní ẹja títí àtúntì lórí ìsìn lọ́nà pé wọ́n lóòrùn ọkùnrin lóòrùn nì àti lóòrùn ọkọ̀ tó ti wé ìdíkà nàbí lónà tó gbèrè nínú táwọn kan sọ lóṣù rẹ̀. ọlọ́pàá tó máa ń sọ sáárá ó sọ ọlọ́pàá tó ń lọ pé àkọ́kọ́ tọ́nà ọba dá òun náà ní ìgbé. ọlọ́run á ti kò dé ìwé máa kọ gbogbo tí ó bẹ àbí tí ó máa bẹ títí ìgbà tí ó sì máa bẹ títí tí ayé ó máa fi dáyé lẹ́yìn ayé ìjà yìí wọ́n máa lọ sọ́wọ́ àti gbogbo nǹkan tí àwọn mọ̀lẹ́kà máa ń kọ́ kalẹ̀ eléyìí ti júwe ìkọ́sẹ́ kalẹ̀ àti ìkọ́sẹ́ àkókò kalẹ̀ ọlọ́run kóra pẹ̀lú àwọn nǹkan kan wọ̀nyí láti fi ìtòkè kan náà láti ṣẹ̀lẹ̀ àti kí wọ́n ṣàlàyé fún aláṣẹ pé nínú ìjà ìkúni ní kàkàrà ìdè olórí kan fi àwọn àkókò ọ̀rọ̀ yìí tó mọ̀ sí ìṣe nínú àgbà náà. ọlọ́run bá ti ti ṣe ọ ìṣe òye eré ti ju o pé wọ́n ti fi àtàkì ìbéèrè nínú tí ó ka sábà fi ìṣó ẹ̀kọ́ náà. tí wọ́n mọ̀ sọ pé ìṣẹ̀lẹ̀ kàlà lọ́dún òye ní ọ̀hún ọlọ́run bá kọ̀ tó làbẹ́ni pé wọ́n ní sàn ẹ̀rọ tí wọ́n sọ pọ̀ nítorí rẹ̀ bí látara ẹ̀ka ẹ̀ ẹ̀ka tí ó máa jẹ́sẹ̀ ìjẹ́ tí ó ti tó lọ́dọ̀ rẹ̀. bákan náà ọ̀pẹ́ lórí òrèlè wà lórí òjò àtọ́kọ́ pé àwọn olùkọ́ pé yóò máa tún àti tọ̀ pé tòró náà ní ìwà àgbàdo àgbà tẹ́lẹ̀ ó rọrùn sọ́nà òbí wà láti wá wọn sí ìjẹ́sìn pẹ̀lú ọlọ́run wa tí kì í ṣe ìmọ̀lọ́run ọ̀rọ̀. bákan náà yóò fi máa túmọ̀ sí nínú bóòlù tí ẹ̀ka wà láàrin àgbà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sọ̀rọ̀ sí kí wọ́n tún bá wọ̀ tó kù díẹ̀ sí ilé wa ẹ̀sìn rẹ̀ náà kù díẹ̀ lọ. àṣàlàyé ẹ̀sìn wípé ọlọ́run ti ka ẹni tó ń dá lórí ìmọ̀ràn lọ òun sì ló ń àná ìgbà ìyàlọ́ ìmọ̀ ìdájọ́ ní sọ́dọ̀ ọlọ́run bá níbi gbogbo ọ̀rọ̀ pátápátá wọn là á tún máa gbọ́dọ̀ ọ̀rọ̀ mọ̀ sọ pé wọn lè rí ní ọ̀dọ̀ gbogbo tá a bá ń sọ nínú nínú ọ̀dọ̀ náà ní sísan ìmọ̀wá. lẹ́yìn náà ìdáyọ̀ náà ọ̀rọ̀ sísẹ́ nìkan àfẹnusọ́dọ̀ bàbá tuntun kò sẹ́nìkan tó ti wá sẹ́nìkan sọ́mọ́ni ọlọ́run dájúdájú òye ìfẹ́ tó wọ̀ náà gbọ́dọ̀ ní máa ń fi ẹ̀rí tó bá fẹ́ ní màá ti mọ̀. ọlọ́pàá ló ń dá muhammad pé wọ́n ti máa tẹ̀ láwọn òkúrọ̀. àwọn tó ń pàdé ọlọ́run lọ àtọ́pọ̀ àti àlọ́ lọ àwọn òkúrọ̀ ń tẹ̀ láwọn muhammad tó ń pọ̀ lọ. ètò wọn bá náà ní kó ń pa ìrẹsì káwọn náà lè máa tẹ̀sí ìwọn náà gbọ́ ọ̀pọ̀. وصفحان النبي صلى الله عليه وسلم نعبد إلهنا ثالث فتعبد آياتنا ثالث أو الله أمرنا لنظر ونصف àwọn ọlọ́run bá ti wá náà lọ́dún náà. Èmi ìdáhàdà abala ìwà pàdánù mùsùlùmí náà ààrẹ fẹ́yìn wọ́n pè ní mọ̀ ààrẹ náà mùsùlùmí yóò máa bá gbogbo ìdá tí wọ́n ń lọ bí àtẹ̀síká ìmọ̀dá nínú ìkọ̀gbà yìí. Kò sí bí èmi ti ṣe àkókò máa bá àwọn ọ̀rẹ́ pé àyìnbọ̀ wá dà èyí ó máa fi fẹ́ lọ́kàn ìyá bá àyàfi tí ò lẹ́kọ̀ọ́ fẹ́lẹ̀ òní àbí ìgbọ́rọ̀ tàbí tí ó gbọ́n lọ láti ìrìnàjò náà kò kọ́ yé òtún tó gbogbo rẹ̀. àmọ́ tí ó jẹ́mù láàárín òun náà ní tọ́kì ńlá ìjọba ìlànà gbígbó ọjọ́ ìṣúlẹ̀ láti lọ sí ìyàwó ìlànà mùdáhà rẹ̀ kò lẹ́tọ̀ọ́ sẹ́yìn kan láti lọ sí bẹ́ẹ̀. الله سبحانه وتعالى سمع النبي صلى الله عليه وسلم قل ولا تطع كل حلاف مهين wọ́n tẹ̀lé gbogbo ẹni tí ó jẹ́ alágbàǹgbélé rẹ̀ àdúrásí tí kì í máa ń lo àlọ́kọ̀ọ́gbà nínú àwọn ọmọ rẹ̀ tó ṣe pé ìbò àti ìdókòwò bẹ́ẹ̀ ní tó bá jẹ́ pé alihamdulilayi ìbò àlọ́ wọ́n á ó alihamdulilayi lọ́yìn àgbà ìbò àgbà òun ló ti máa fa ẹni ẹni tó di ìṣe tí ó pọ̀ tó kọ́ náà tó tó fara lójú ìṣẹ̀lẹ̀ tẹ̀lé àti gbogbo ọ̀gá bá ti kú gbogbo máa ń lọ́wọ́ nípa aláǹdà láì ó súnmọ́ ìjọba ẹgbẹ́ tó ń gbà á. lẹ́yìn náà ẹni tí máa ń sọ̀rọ̀ ìyàlẹ́yìn lọ sá ẹ̀jẹ̀ nàgbé kí sì máa ń gbé yóò lọ bára wọn lórí àkókò bá láì lórí orí táwọn ìbá láì lórí ọ̀tá ọ̀tá tí ó máa ṣe pé kí àwọn èèyàn tó máa tó kéde dè sí lọ sí òkè láti ọ̀nà ò ilé ìtumọ̀ tó nàmímà nínú tó dára ó sọ̀rọ̀ àwọn akọ́lọ̀ ọ̀rọ̀ ọ̀tọ́lára ó kó dání ní sàárè lẹ́yìn ó ní ìdáhùn àlẹ́ màtàbá àwọn yìí ń yí àjẹ́ wọ́n máa lọ kàtàbá ìrìnkèrè àmọ́ sáńtọ́rí rẹ̀ sí àjẹ́ ìṣẹ́ tó tóbi tí wọ́n ti lè lè ní tí ìdíyà rẹ̀ tó bá wà ní. àmà àkókò máa ń sàkánà láyé sẹ́kẹ̀ lọ́tọ́ yìí. ọ̀kan tó wọ́n ti bá ń tọ̀ yìí para mọ́ ẹ̀ta wàrà tàbí wàrà tọ̀ sí tí ó bá ta sí lára tàbí kó máa ṣẹ̀yọ́ níbi táwọn èèyàn tó yẹ kó wọ́n ti máa lè. wọ́n á máa dá apá ẹwọ́n ẹ̀sìn kàkíára kàkíára yóò ṣe ìdàlẹ́ ìmọ̀ sọ̀rọ̀ ọ̀dẹ́ ìdájọ́. ànábì ti fi mọ ẹgbẹ́ ẹ̀dí àtàlẹ́ ìsì mọ tó bá yà ní ìwájú ọlọ́run. mọ̀nà ẹ̀jẹ̀ ìbáyìí ìròyìn àwọn òpùrọ̀ nínú rẹ̀ náà ti pé wọ́n máa ń pọ̀ fáwọn ẹ̀jẹ̀ ti dáadáa. ẹ ti fi pé ìrìn àti dáadáa kan ó wọ́n máa láti gba ìgbà kan ọlọ́run ní ìgbà máa láwọn àti ìfúnkọ́nà fẹ́ fi ìgbà máa lọ sí ìgbọ́sàmọ́ta tó ọ̀dẹ̀ nìkan. mọ̀nà ẹ̀jẹ̀ ẹni tí ìlú ọkọ̀ ní ìlú dáadáa alùpàdé wọn náà àìdáì àwọn ọmọ tó wọn náà lẹ́nu sọ pé pọ́lù lẹ́yìn níbi owó ni pẹ̀lú pé ọlọ́run náà sọ pé wà ní káwọn ọmọ tó pẹ̀lú pọ́lù ní lẹ́sẹ̀ yìí alùpàdé wọn náà àìdáì nínú tí pọ́lù wọn náà kìí ṣe pé kí ayé nìkan kan dáadáa yẹ owó èrè gbogbo àwọn ọ̀kan láti tọ́ sí kíkà fún lówó ẹnì kan bá fẹ́ ṣe dáadáa fún wọn irú ẹni yóò kàn kọ̀ọ̀kan rárá ẹ gbọ́dọ̀ fún wọn nàmínà ọ̀dọ̀ ìpàdé irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n kẹ̀lẹ́ sí kí máa kọ̀ ọ̀dọ̀ dáadáa sí i. mọ̀tẹ́lì àti olùtayọ̀ àlàáfíà ẹ̀ṣẹ̀ láàyè ọjọ́ náà mọ̀ ó ní kùnúkùn ágàmù ọ̀pọ̀ ọgbọ̀ ẹ̀dá ní wọn ṣàṣìṣe àti ohun tí wọ́n bẹ̀rẹ̀ pé bíyẹn bá tún ṣàṣìṣe tí bá tún bá kò ṣàṣìṣe lẹ̀ wọ́n kọ́ ló kọ̀kọ́ ní ọjọ́ ọ̀rọ̀ àmì ìdílé àwọn ọmọ láti ṣẹlẹ̀ sí ìgbà wọn sí bá tó bá ń gbé àdámọ́ náà ní pé àwọn àṣàṣìṣe àmọ́ àgbọ̀rọ̀ ṣe àṣìṣe ní ojú ọ̀nà ọlọ́run tó wọ́n lè ṣùgbọ́n àwọn àṣàṣe wọ́n fi àgbẹ̀yìn wọ́n ti tẹ pẹlẹbẹ tí wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ tó ń nà ní táwọn ti gbà ó mọ wa wọ́n mọ ti lọ́dọ̀ báyìí mùsùlùmí ló ti dàn mùsùlùmí ló ti dàn wọ́n ti náà wọ́n sọ pé àkókò bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní ẹni tí wọ́n rẹ̀ fún wọn títí bí wọn títí rẹ̀ tó tó ti dà wọ́n yà lọ́ọ́ lẹ́sìn òkú náà ní ara ìdílé àti gbogbo àwọn ọmọdé ọdún nítorí pé ojú ọlọ́pọ̀lọpọ̀ wà lọ́wọ́ lẹ́nu sọ́mọ nìyẹn máa ń pín sí náà ọ̀dọ̀fà òun mẹ́ta ìlú àgbà lọ́dọ̀ ọ̀la olùkámà ní àdáni ara pẹ̀lú owó àtẹnumá pápó tí wọ́n bẹ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìgbà olówó olómọ nínú rẹ̀ náà ní pé ọlọ́run ti dúró àwọn tí wọ́n máa ń ta ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run àwọn owó ní àwọn dúkìá ní fún òde ìgbà ní kúrò sí ọlọ́ọ̀gbà gẹ́gọ́ fún àbúdá nàtàkùn àánú màlúù wọn màtàkùn dúkìá rẹ̀ àti owó rẹ̀ onílàpọ̀ òde ọlọ́ọ̀gbà ìdá àtúntò àwọn ẹni àyàtúntà tí a bá kí àwọn ọlọ́ọ̀gbà fún wọn wọn lásán fún ọlọ́ọ̀gbà wọ́n ní àwọn àkọsílẹ̀ àwọn ọjọ́ ọjọ́ tó ti lọ lọ wọ́n ní àwọn àkọsílẹ̀ àwọn ìṣáájú yẹn tàbí tí wọ́n rẹ̀ kò kó àwọn ọkọ̀ àwọn lórí aṣáájú ọmọ rẹ̀ tàbí tí wọ́n rẹ̀ kò kó àwọn òní kọ̀ọ̀kọ̀ àwọn ìgbà nínú àwọn àgbẹ̀kọ́ ìdí abàlẹ̀ ọ̀gáwó àwọn kọ́ńtì ilẹ̀ láwọn ará wẹ́ẹ́sì àwọn ará látàkùn ìbàdàn náà gbàgbọ́. إنا بلغناهم عقرت يفسدون فما بلغنا أصحاب الجنة كذب أحدناهم رسول ربهم فأشهدوهم إذ أقسموا بالقلب فيصلونها مسلمين يقول أعطونا طيب دور ولا يستثنون مبتدا لي أو مصر لا يستثنون وصلوا إن شاء الله nínú wọn náà lẹ́nu sọ pé ọláyẹ̀sẹ̀ fún wọn ò yọ tàwọn aláìní tó bẹ́ wọn ò dábàá yẹn ní bí bá ti lọ sí òkú àwọn làwọn tàwọn aláìní tó bẹ́ ètò náà. فطاف عليهم فطاف عليها قائد من ربنا وهم نائمون خالق من دون الله ipò kan náà àwọn ọmọ ọlọ́run bá kọ́kọ́ àdóyún àti tó máa fi ta àwọn kan ọkọ wọn. wọ́n bẹ̀rù wọ́n tí onílẹ̀ ọ̀hún náà. torí bàbá ya alámòtó ló dá lọ́fíìgbà ìyáàmú kò sẹ́ni tó máa ọmọ ogun ọlọ́run ọba rẹ àyàfi ọ̀wọ́n ọlọ́run ọba náà. وهم نائمون فأصبحت كالصريم àwọn ọgbà oko náà wádìí tó jóná rẹ́súrẹ́sú tàtàná adáwọ mùsùlùmí wọ́n wá ń pera wọn lówùúrọ̀ kùtùkùtù wọ́n lọ ń jí pera wọn tàtàná adáwọ mùsùlùmí wọ́n wá ń pera wọn lówùúrọ̀ àní ọdún wọn aláhàrúfì kan ó yẹ ẹja jíwà ń ṣèṣà aláhàrúfì kan lórí nǹkan oko yín kò tún sọ rí mi tẹ́ bá jẹ́ni tí ó dí èrè oko títí dòní ni gbogbo ẹni tí ó ṣàmù kí ni má jẹ́ káwọn aláìní tètè mọ̀ pàdé ẹ̀jẹ̀ ajẹ́jẹ́ tètè lọ́kọ̀ nǹkan kó wa ká má rẹ̀ ní tó mọ̀ sọ pé ẹ̀bùn wọn bẹ̀. fàǹfọ́lá fún wa hùn yàtà fọ́ fàtún wọn wá ń lọ lẹ́ni tí ń ṣe gbòǹkẹ́lẹ́ tí wọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tí wọ́n wá ń lọ aláyàfọ́lá náà lẹ́ ọmọ àlẹ́kùn mẹ́sìkín mẹ́sìkínú aláìníkan láyàfọ́lá náà àlẹ́kùn kí wọ́n má jẹ́ pé yóò máa wọ òkú wá báyìí nígbà tó bá rí yín tẹ̀ ń ká nǹkan oko ẹ̀bùn mi mi ebi ń pa mí. wọ́gọ́dọ̀ alá àrùbí nǹkan wọ́n jí lẹ́ni tí ń kápá lórí wípé àwọn nǹkan oko wọn tí wọ́n ń lọ síbẹ̀. fàlámà rọ áwòhá nígbà tí wọ́n rí nǹkan oko wọn kọ́lu wọ́n sọ pé iná alábọ̀ lóòrùn àti kùnà. ìsọnù kúrò níbi ìgbàgbọ́ kọ́ ni bọ̀lá lòlẹ́ ìnàkàlà fi ìdọ́lá nìkàlùkọ́dé àti sọ lánàá pé wọ́n ti sọ fún bàbá Yusuf ni pé ọ̀nbẹ nù àánú rẹ tó ti pẹ́ bọ̀lá lò níbí kìí ṣe bọ̀lá lò ìkùnà kò níbi àkídà téèyàn bá kò nínú ọ̀nà mọ́ṣáláṣí tí ń sìn gbé lọ́dọ̀ àwọn ìmáàmù bíi bọ́n bá faṣọ wé lójú yóò sì mọ̀ náà bẹ̀ torí pé n tó ti tà á wádà ló àmọ́ tá a bá wá di wípé àmàna ibi tá a ti bá sábà má èèyàn ti nù kúrò lójú ọ̀nà mànú nǹkan tó ń sọ̀rọ̀ títí ní. báyìí àfihàn mahrumun àwọn náà wọ́n máa wípé ẹ̀ṣẹ̀ táwọn ṣe àwọn olùmọ̀ wọ́n máa ń sọ pé al kọ̀wé ṣẹ̀rí àṣìṣe àwọn ẹ̀ṣẹ̀ ó dà gẹ́gẹ́ bí ìbòjì ni. yọ̀gílò ala ìbìhì yóò máa wá tẹ̀lé ẹni tí ń bá ń ṣe káàkiri balnahnu mahrumun ó wáyé wọn nígbà tí wọ́n sọ pé ẹja rìn síwájú díẹ̀ bóyá ọgbà wa lélẹ́yìí boya ọgbà ko wa lele lélẹ́yìí ẹja rìn bóyá àti ìdébẹ̀ ni bí kéèyàn délé èèyàn tán ní ilé mi kọ́ lélẹ́yìí níbi tán bí ọtí níbi tó ọlọ́run ló kọ̀ fáwọn níbi ìkéré oko yìí kọ́lá haúsá tó hàn ẹni tí ń bẹ láàrin gbogbo jùlọ nù wọn àfìyàwó hàn ẹni tó jọ ẹni oore jùlọ nù wọn haúsá tó hàn ẹni tí ó ṣàṣejù tí ó sì ṣàṣètò ẹni tó fi ń dáa jùlọ nínú wọn àfbọ́lù hàn ẹni tí fi ń lápàlẹ́ jùlọ nù wọn ó sọ pé alámakúlàkùn ṣé ni ò sọ fún yín ni làwọn láti ṣàbẹ̀fọ́ pé ayẹ̀ bá má ṣàfọ̀mọ́ ọlọ́run ọba ẹ ṣàfọ̀mọ́ ọlọ́run ọba lára ń tí súrọ̀ ìfọ̀sọ̀kalẹ̀ náà àtẹ̀sí nínú tí máa láàyà kúrò nínú ìyá ọlọ́run ọba òun náà ní rírántí ọlọ́run ọba. gbogbo ògbà tẹ́dá bá ń tí rántí ọlọ́run ọba gbogbo ògbà tẹ́dá bá ń tí rántí ọlọ́run ọba yóò máa là kúrò níbi ìyá ọlọ́run ọba òun làwọn olùmọ́sí ń sọ wípé mọ́láwó dàlàmú láwárí dàlàmú mọ́láwó dàlàmú láwárí dàlàmú ẹni ìgbà àtúwà tí ò ní lórí kan tí ó ti ń bẹ lọ́wọ́ bá láwárí dàlàmú kò ní sí ìkórè kò ní sí kórè mọ́láwó dàlàmú láwárí dàlàmú àti nínú sùúrọ̀ yìí kò wá láti lè ti rẹ̀ ní pé ẹni bá ní ti rí láyé ó máa ṣàkọ́kọ́ lọ́wọ́ bá. lọ́wọ́dá sọ́dọ̀ fún kọ́lá ọ̀sọ́kùnrin àti ìkúta àtìlọ́sọ wọn kọ́lá afẹ́hàn òun wà lọ́dún ẹni tí nínú olùdọ́dún wọn kò ní lọ́wọ́dá. àlọ́ àkúlàkùn nínú ìsọfún yìí lọ́wọ́dá sọ́dọ̀ fún nígbè قالوا سبحان ربنا وتقول حتى لو رضاوا مما لو رضاوا الكون رضاوا إنا كنا نصابين حتى الحيوان àti nínú àwọn olùkòwò sọ̀rọ̀ yìí òfin ẹ̀sìn nàìjíríà ìdọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀gá òfin ọ̀hún gbogbo àwọn ẹni tó ń ṣàkíyèsí torí bẹ́ẹ̀ àtàwọn ọmọ wọn tó ń pè fún tẹ̀lé ọmọ ọmọ alùpùpù náà ọmọ nígbà tí ó wà sáwọn ọmọ tó tó lórí bẹ́ẹ̀ lọ ìnàjà ọmọ náà ọmọ ọ̀dọ́ ọlọ́wọ́ bá náà láwọn ọmọ sí. eléyìí ti ń sọ láti ìṣẹ̀lẹ̀ òun wípé gbogbo gbàtẹ́yà láti ẹ̀rọ láti ṣe gbogbo bá wà lọ́wọ́ lọ́wọ́ bá ọlọ́run bá ń tà lẹ́rú ọlọ́run bá ń tà ọlọ́run bá yóò ti gbà náà owó. látara kàlẹ́ nígbà náà dáàbò ní kàlẹ́ nígbà náà lára bẹ́ẹ̀ náà àwọn ìyá ọlọ́run bá gẹ́gẹ́ bá a ti sáwọn ará ọ̀dọ́ ọ̀kan wò náà làwọn àwọn ọkùnrin sáwá wò wọn làwọn àwọn ọmọ àdúrà. nígbà tó lọ wọn bá sọ nínú àtàjà wọn làwọn òbí pàtàkùn nínú nàdá ìlànà dúnà nàdá ìlànà làálàá ń يطيق النوم أو يطوق إلى الأداة العلماء إنه يأتي في البيت دون الأكبر دون عدم الأكبر أن يطيع الدين لعدم الدين ويوم الجنة الجنة بركة الدين Ọlọ́run ọlọ́run ti àpẹẹrẹ àwọn ará ọgbọ̀ ọkùnrin tó ń tún tó mọ́ ara mọ́ta wáyé. Kọ́lọ́ ọ̀gá ti gbẹ̀dọ́ lórí ilẹ̀ tí ó bá láyé. itu apa ya hendaklah dihalang. Kumpul kalau lagi kita bawa Allah Allah di sana ini iman dan kunci Allah Allah. Inna Lillahi la ilaha illallah. Mumiyum majen semua mana diajar. Yum majen kau mana kau sendiri. Ini siapa sih yang melarang?

يرسل السماء عليكم مدرارا يوما السلام والبرك في لعنة السماء ويكلكم بأموال وبنين يوم الوالد يريد وسعونا فجعلنا الناس وجعلنا الأنهار الله يؤتي سوره من كلامه يؤتي في كلمة الدين نثر الكفار أقول إيمان الله

تلقي كل مرات كلامنا عجل الله له العقوبة للدنيا والله ضيوف من جريء من عليه حتى يلقى الله وما عليه قضية تجدون في والله وما عليه كل نجم حرام عشان يبقى إما غنه إما يوهل لا تنوع بعد قولوا إن الله إنها أطاعك بالسلام ولو طبعا سيكون مسلوب كان الله ومن صوتي البلاء دليل شكر الله عدم الفقر الجلال من كثرت وصفه كثرت خيرات ان الفاعل تقوى ابناء المقام to buttress that resistance of the mind maka kita hukumnya lagi tergantung Allah Allah قل إن المتقين عند ربهم جنات النعيم تنزل إن الأمر فبلوغ جنات النعيم أو الصالح عند ربهم lọ́dọ̀ ọlọ́run kan nínú táwọn olùkọ́kọ́ wa òun ní àyà ní pé bá a bá fẹ́ àyà fún àgbàlú rẹ̀ ìmọ̀ ẹ̀lọ́lá kí òun máa dákẹ́ lórí àyà ìfẹ́ gbàtọ́lọ́ bá ti pé kẹlẹ́bí aláàdá bẹ́ẹ̀ ni ó máa rí ọ̀làdá tó lásán lọ́wọ́ lọ́wọ́ يعلمون الله وجودهم بالله عمل الله إنسلون يوسفي إلى المتقين والمتقات النعمين في رجل يبقى هو أكيد اليوم إن المتقين عند ربهم جنات النعيم اليوم تدعى فكل ما قد سمع كل فروح فلم يجد إلا عذابا ẹ̀fọ́ sọ̀rọ̀ òfin táwọn àdúgbò fún onílòdì ìbá ń tẹ̀yà ọlọ́wọ́n ní ìrìnà rẹ̀ tó ṣàfihàn àwọn àgbàlá ìbẹ̀lú ẹ̀fọ́ àdúgbò nínú ìta wọn fọ́nà àwọn òṣèlú nínú ìyá àwọn òṣèlú nínú ìṣèṣẹ́ àwọn sára ni wọ́n ti máa ń sọ náà ní àwọn àdúgbò àwọn òṣèlú ni wọ́n ti máa ń lò àwọn àti ìdílé lábọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ sí nítorí pé ìtú ìdí iṣẹ́ ọlọ́run ọba ìwé ìwò kan ọlọ́run ọba látara bẹ́ẹ̀. àbàdàbà ń tún orí atẹ́kùn ìdílé ìjẹ́ tí ó kàn án ti òṣùlé tí ó kàn án ti dúró ọ̀daràn ní ọmọọ̀tọ̀ níbi gbogbo ìṣẹ̀lẹ̀ rí lánàá ìdáná àwọn olùmọ̀ wá kọ́ àtàwọn. wọ́n máa ń fi èrè láti gbé. Ní abájú ẹni tí wọ́n lè rí pé kí ni mẹ́tàlì àti ilé ìsinmi bàbá náà ní. Kí ni àkójọ àti ilé ìsinmi bàbá náà ní. Wọ́n ní abá wọn gbé èrè nípa ẹni ọ̀wà obìnrin kan ní ìwé lórí mùsùlùmí àwọn ọmọ oríṣi ìbọ́ tó ń ṣiṣẹ́ láàrin wa. Bàtà ìkọ̀sẹ́lá Mọ́hámẹ́d Sọ́sẹ́lá Màtàmá ọ̀pọ̀lá bàbá. Iná ṣe bọ́ nàkọ́ ẹ̀yìn ẹ̀yà àkójọ ìmọ̀sọ̀lù. Èṣù ti kó sísú wípé àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ lọ́wọ́ ó ti mọ̀ pé mùsùlùmí ò ní ṣe ìjẹ́wọ́. Ọ̀lẹ́ni ti dà ní ìlẹ̀ náà. Àmọ́ èṣù bíbọ̀ pé kó nǹkan máa dà nínú ẹni kó kò dìde nínú aláròkè fi hàn aláròkè hàn àwọn yòókù ló sì máa sọ bẹ́ẹ̀ ṣọ́ọ̀tì mọ̀ kó lọ́ọ́ ti mọ̀ sọ pé aláròkè fi hàn. هذا التحريف التحريف إلى ماذا؟ يجب بلوكين في الجنة تكون مشاهداتهم ويسألون إن تكون إنجا يا أوكا يا وحنا لبدا بيانا بيبوشي ويطورو وصوجاني nítorí bẹ́ẹ̀ ọlọ́run bá tún rán náà dáadáa ó ní agbára ti àárọ̀ mùsùlùmí náà láti ìlú tí wọ́n fẹ́ fi àwọn mùsùlùmí ní àwọn agbára máa jẹ́ mùsùlùmí ní gẹ́gẹ́ bí ẹni tó tóbi rẹ̀ jẹ́ tí ó náà ti mùsùlùmí ní wúrọ̀ ọ̀daràn rí bẹ́ẹ̀ ẹ̀rọ ọba ti sọ. tí ó náà ti àwọn tí wọ́n mọ ọlọ́run bá lọ sí ọ̀rẹ́ ọlọ́run ọba tí wọ́n pa àkàbọ̀ ọlọ́run ọba ẹ̀fẹ́ náà ti wọ́n wá àwọn ẹlẹ́bọ̀ ẹ̀fẹ́ náà ti wọ́n wá àwọn ẹlẹ́bẹ̀ àgbàdàgbà mùsùlùmí náà kàlùmùsùlùmí ẹ̀fẹ́ náà ti omi ní kíkùn nìkan kíkùn ọ̀nìjà àwọn ọ̀daràn obìnrin tí wọ́n ń wúra lẹ́yìn ìṣòro. Agbájáwò ló fi ní Nàkàlẹ́ ìdílé tẹ́lẹ̀ àwọn ẹni tí wọ́n ti tún náà tí wọ́n fẹ́ ṣòkòtò mọ́lẹ̀ tí wọ́n palẹ̀ wọ́n púpọ̀ náà wọ́n bá wọ́n lápọ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run bá tí wọ́n ṣe ìná tí wọ́n wọ́n tí wọ́n pọ̀ ọlọ́run bá. Òbí mi yóò bọ̀ tó ìyá ẹ̀kọ́ mọ̀ ìbílẹ̀ ìbílẹ̀ ìyá ìyá òbí yòó. وليبتا قم وما الظهر وليبتا قم يوم الظهر وليبتا قم يوم الظهر وليبتا أفلا كانوا المسلمين كانوا يرفعون الصدور والمسلم هو المسلمة المسلمون للمثال mùsùlùmí tó kọ́ lẹ́nu tí àwọn mùsùlùmí mìíràn tí wọ́n dà níbi amúnà rẹ̀ àti aburú ọwọ́ rẹ̀ ẹni tí ò ní ikú nípa rí tí ó sì lé sí nípa rí tí ó sì lè ní owó ikú nípa rẹ̀. àgbàdo àwọn mùsùlùmí ní àgbàdo ìlú tí àwọn máa ń fi àwọn mùsùlùmí rẹ̀ àwọn àdáni ẹtí lọ gbé nípa tí ń tapá lójú gbọ́dọ̀ wọn máa rẹ̀. Ilé tí ó sàn ti wí ẹni yóò èyí nà òun ló èyí mùsù òun sùn èyí ọ̀tá òun ló mú bọ́. Àgbàdo táwọn ọmọ ti ní nàdàkùn ìlú yìí tí wọ́n ṣe tàwùsí tí ó mọ̀ sí wẹ́rẹ́ tó ti sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀. ọ̀rọ̀ mẹ́ta tó ń fẹ́ padà fún kí ló ṣe rí fún rẹ̀ ní dájọ́ mẹ́ta èrò mú ní mẹ́ta kó rẹ̀ tó ṣe ṣé padà fún ẹ̀dọ́kẹ́dọ́ rẹ̀ dá kó rẹ̀ ti mẹ́rẹ̀ ti bẹ̀rẹ̀ tó rẹ̀ náà. للإحصار مصدق فيما نزل على الإحصار دائما وهم سلطة هنا وزمان لكم سلطة لدولين عمان نصع ولا نصر نصع صورة مبالغة ما لابد أن بدأ وحنوه ويجب أن تدرس أنه كتاب في النصوص tẹ́lẹ̀ àtàkùn kalẹ̀ fún láti sábà tẹ́ ní wọn dáwọ́. Aláwọ̀ sábà fi ń sọ̀rọ̀ fún lórí sọ̀rọ̀ ní ìfẹ́ ní ẹ̀rí kan tó sọ̀kalẹ̀ fún ní tẹ̀lé. Tẹ́lẹ̀ àtàkùn láti wá ìfẹ́ tẹ̀lé wọn pé tí bẹ́ẹ̀ pé àbúrá ọmọ ìyá mi pẹ̀lú ìṣẹ́lá Muhammad. Tẹ́lẹ̀ fún nínú sílá náà pé gbogbo àwọn ẹni tó ń takọ̀ náà bá

بالغة علينا أسرنا يقوى تعمل كثير الكل إذا كان القيامة تعتبر مستقبل تتجلى إن لم تعمل تواجبين وزين لن تواجبوا لن تواجبوا لن تواجبوا على إله وما نهي لن تواجبوا على إله يدنا لم يكن عن يعبد لنا لم يكن عن رضي الله عنه òun náà ló tọ́ta láti lẹ́nu ọlọ́run bá òun náà ló tọ́ta láti síwájú sí ọlọ́run bá tọ̀nà mọ́ àná. sẹ́nu ìrẹ́ muhammed manuwa ayélujára ti sáré dáadáa yìí èwo tí ó wà sọ pé bẹ́ẹ̀ ni tí ó sọ pé rárá ànábi sọlọ́lọ́ àti wàsálámà àlùbẹ̀lú nígbà sọ̀rọ̀ tí ó mọ̀rọ̀ wá bí wọ́n ànábi sọlọ́lọ́ àti wàsálámà tí wọ́n sọ kankankalẹ̀ ìlú rẹ̀ ló dà ní ẹgbẹ́ olú bí wọ́n ànábi sọlọ́lọ́ àti wàsálámà ń fi ìfẹ́ ẹnu rẹ̀ ní ìṣèwádìí ìlú àlẹ́ ní sọ̀kalẹ̀ fún ní sọ aláàmúṣọ̀ọ̀gá ìjẹ́ tí wọ́n láwọn akẹlẹ́gbọ̀n aláàmúṣọ̀ọ̀gá ìjẹ́ tí wọ́n ní àwọn ẹlẹ́gbọ̀n kan aláàmúṣàdá tí wọ́n ní àwọn ìgbóni fún lẹ́yìn ọlọ́run kan pẹ̀lú àtúnṣọ̀ọ̀gá ìlú wọ́n yà àwọn akẹgbẹ́ wa ìgbà ọ̀rọ̀ ní ìbáyọ̀pọ̀ ìlú wọ́n irú bẹ́ẹ̀ lọ́lọ́run ta دلوا له وكذبنا شرعوا لهم من الدين يسألوا بصورهم ما لا تأتي إلا صلى الله عليه وسلم gbogbo tí a bá sọ gbogbo tí a bá ṣe inú ìta lọ fún náà inú ما إن تمسكتم به لن تضلوا بعد أبدا وفي ذلك nítorí ẹni tó gbé nílẹ̀ bàbá ẹ̀rù fífínà òun lẹ̀ ẹ̀fẹ́ nínú tẹ̀lé àgbà òun tí òun lórí ìdúgbẹ́ pẹ̀lú òun lẹ̀ ẹ̀fẹ́ nínú tẹ̀lé ìlànà tó ń bọ̀bọ̀ òun lẹ̀ ẹ̀fẹ́ nínú wọn tẹ̀lé sí ìgbéyàwó tó bá ti lọ sí ìgbà inú súnà lẹ́sìn rẹ̀ eléyìí lórí àkọ́yà ọ̀rọ̀ kọ̀ọ̀hárà kì í ṣe pẹ̀lú àwọn ènìyàn. يوم يسأل عن ذلك الله سبحانه وتعالى قلنا ونذكر في قلوبهم تعرف هذا من قلوبهم قلوبهم ويتعرض الى الحدود او اقول اولاد فلا يستطيعون او اقول كفرت من المنور لا انه صحيح البخاري òṣèlá muhammed sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọ̀dọ́ lánàá ọ̀dàrẹ́rẹ́ yẹ́pṣẹ̀ kọ́rọ́kọ́ rẹ̀ àìsáàkì ọlọ́run ọ̀dà yóò fi dáadáa ojúmọ́ ẹ̀jẹ̀ fọyẹ́sùn ìlànà kúlù lókè gbogbo olùgbàgbọ́ lọ́dọ̀ ní wà wúlẹ̀ lọ́wọ́ ọba ìyàwó ìwọ̀lẹ̀ ojúṣọ́ lọ́wọ́ ọba ní bàbá lọ́wọ́ ọba ìjọba fún wa tí ìlú oṣù fún wa. Wòye kọ̀ọ̀kan náà ní ṣe ìṣúná ìyàrá tí ó wà fún ṣe ìṣúná ní ìdí ayé ní ìlàyé. Wọ́n tún máa ń ṣe ìṣẹ́ná níbi kágbọ́ọ̀nù ìlàyé. Oye náà ṣe ṣe òun náà wà lọ láti lọ wé ẹ̀kọ́ lọ́wọ́ wa. Fọ̀yà ó lò wọ́n lò wọ́n bá pàtó àgbà kò wá ní ṣe sí ẹ̀yìn ẹ̀yìn rẹ̀ yóò wà nínú títẹ̀ tó bá bẹ̀rẹ̀ ẹ̀rọ kò ní tẹ̀ tó wá nínú. àti gbogbo ẹni máa ń ti náà ọba ní ti ayé ni kò bá jọ láti yá ni ọlọ́run wá ní ilẹ̀ nàìjíríà. yọ ọmọ ẹ̀ṣọ́ ọmọ sáré ọlọ́jà ó ti yàrá fún ọ níbi ìdíjẹ́ pẹ̀lú ìdáhùn ẹ̀rọ ìdòdì àwọn àpò náà fi ìwúrí kalẹ̀ wọn fàlà tẹ̀lé ìwà ìkápá kí ló fà á kọ̀ọ̀tún àti àbúkọ́rù ojú wọn yóò wọlé tọ̀nà fún nígbà tó ìyẹ́pẹ̀rẹ̀ yóò wọ̀ dáhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà ìlú wọ́n ti pè wọ́n fún wa lọ́wọ́ wọ́n ti pè wọ́n fún wa lọ́wọ́ ẹ̀fọ́ náà wọ́n bá wọ́n ti pè wọ́n fún wọn tẹ̀lé àtàkùn náà wọ́n bá wọn mú ẹ̀wọ̀n nígbà tí a ti àbẹ̀rẹ̀ fún wọn fún títà ẹ̀wọ̀n tí ìkànnì ọ̀dọ́ nípa wọn fún títà ẹ̀wọ̀n nígbà tí ẹ̀ fún ṣe wọn fún títà nígbà tí ìkànnì ọ̀dọ́ nípa fún wọn wọn ti bẹ́ẹ̀. Fàdámù nígbà tí wọ́n bá sọ bẹ́ẹ̀ sọ́wọ́ tó bá jẹ́ ẹ̀ Mùhàmmad Fàdámù ti nílẹ̀ Fàdámù Pàríjì wàmẹ́rin kájú ní hánà àdìs àtẹni tí ń pe kòhánù nínú gẹ́gẹ́ bí ìmùdí mọ́sáàsì. Bàbá ní ìrìnlẹ̀ dáadáa wà nínú dáadáa ní hánà àti àtẹni tí ń fi ọ̀rọ̀ nínú sàlẹ̀sẹ̀lẹ̀ nínú ìrìn àìsèlá àràrà. Àwọn àwọn ẹ̀kẹ́ àwọn olùgbọ̀dọ̀ máa ń fi ìlú òfin náà tí wọ́n bá yà wọ́n nínú kúlá ìyá òní ọdún àmọ́ ìfúnná pẹlẹpẹlẹ wà ó bí náà mọ́ ẹ lọ́wọ́ fún wa wà ó bí náà mọ́ tẹ̀lé fún wa ìlànà tẹ̀lé fún mi ìlànà mi ìdílé ìjọ náà wọ́n owó mọ́ òun àbí kàtẹ́nu àlùkò tó ń sọ náà wà sọ́dọ̀ wà lọ́sẹ̀lẹ́ ó ní ìṣọ̀gbọ́n la yóò fi mú gbọ́n ọlọ́run ọba yóò máa dá alákòókò lẹ́lẹ̀ yóò máa fi lẹ́ àti àgbà afọlọ́kùnrin lànà sí títí tọ́lọ́ ọba yóò fi gbà wà ní ilẹ̀. Abúlé náà lè fi hàn wípé sallallahu alaihi wasallam ó ní ìdàrọ̀ ẹ̀ẹ́dọ́gbọ̀n ọ̀hà bẹ́ẹ̀ bá lọ́wọ́ ọba yóò fi làásù tí ń fún ẹ̀dá lórí ilé iṣẹ́ lọ́rùn ọ̀gá tí ń sùn lẹ́sàn-án tí ń fún ní gbogbo tó fẹ́ gbogbo tó bá ti ti ṣe nìyá ẹlẹ́ ìṣe bí ti ń jalè ẹlẹ́ ìjà bí ti tó fọ́ àná ẹlẹ́ ìṣe àìsàn náà wọ́n ti lọ. ìdánilẹ́kẹ̀ẹ́ ni ìfiniláyà ni ìlú kò lè lọ lọ́wọ́ láyé. ọlọ́run bá náà قل أن الأبن أدرى فهم من مقامهم قرون أبطي إحسنون سن وندفين هم في مقام توفرهم إذا لنا سوى التقوى مكتوب وهو في أعطاها وطعمها إذا تلك كما صلى الله عليه وسلم ọ̀rọ̀ ọlọ́run ọba ó kalẹ̀ sí àárín ìṣeré ọlọ́run ọba náà wà sáárá èyí tó wọn ọgbà ẹni ọjọ́ ìṣòro wáyé ìjẹ́ sí ìgbàgbọ́ ọ̀fẹ́ fún wa làwọn ọmọ ìyàtọ̀ tó wájú sí àwọn ọ̀nà kalẹ̀ tó ń lọ sàlẹ̀ àti àbárẹ́ tó yẹ kí ṣe tó ń ṣe yí àwọn ìgbàgbọ́ ẹ̀ máa lọ́jọ́ ìṣèyá àmì ìjọba ìwé ìjẹ́ sí ìgbà kọ̀ọ̀kọ̀ lórí lọ́sùn màkó lórí àpẹẹrẹ ìbára tí ń bẹ kalẹ̀ tí wọn ní wọn láǹfààní àti mẹ́rin níbi tó mọ̀ parẹ́. Bọ̀dúnjẹ máa ń lọ sí ọlọ́run ọba tó bá nà wípé èdè òru. Sọ láwọn tí wọ́n dá dàgbà rọ́ọ̀ àwọn tó ń ṣàlejò àwọn tó ń ní ṣàkọmọ lọ́wọ́ bá àwọn tó ń ní wúlẹ̀ mọ́ lọ́wọ́ bá àwọn tó ń yàn kàlí ìpapọ̀ mọ́ lọ́wọ́ bá àwọn tó ń gbé àwọn tó ń lọ lọ́wọ́ bá àwọn tó jẹ́ títí gbogbo ń tọ́nà bá bá ṣàkọmọ wọn ṣàdàpọ̀ rẹ̀. fọ́nbí ìyá mẹ́rin ìṣòro fọ́nbí ló tó fi rọ́ọ̀bì ìdájọ́ ọlọ́run ọba máa ń dà gẹ́gẹ́ bí ọkùnrin ẹja rẹ̀ máa ń dà gẹ́gẹ́ bí tọ́jú tó fún ẹni tẹ́jà pé nìyí yóò kó máa ń ìnáda àwọn àbúrò nígbà tó kẹ́yìn nínú ẹja tí ń ké lọ náà ọba nínú òwò wọ̀dá tó ń ké dáhà bíbá òun ẹni tí ń gbé àánú lè tẹ̀dá gbé mi ìgbà tó fẹ́ àwọn èèyàn láwọn olùkóso ilẹ̀ ẹ̀rọ tí wọn ò dá lóhùn dáadáa mọ́ tó bá bí ó bá jọ. wọ́n tọ́ka rẹ̀ tó kéde olùkọ́ akọ́kọ̀ ní olóko. ọkọ̀ tó ń mú àwọn bá ń lọ lórí orí wàhálà bá tẹ̀lé ọkọ̀ ó dáàbò wọ́n wá bòjú láàrin ara wọn pé àbí káwọn ò dín ẹrù nínú orí lórí ọwọ́ lórí lórí òfin ìjọpọ̀ lọ́wọ́ làwọn òfin dánù. wọ́n kó gbogbo ẹrù kúta nínú mi ọkọ̀ tó ní dánù láti wọ́n wá mi lé níta ìyàwó oṣù tó mi sáwọn òfìlà. ìmúdé wa ń lọ́wọ́ ó mú lákọ̀ọ́kọ́ ó mú lẹ́ẹ̀kejì ó tún mú lẹ́ẹ̀kẹta wọ́n wá ju owó oṣù tó mi. kí lọ́wọ́ ọ̀la sọ̀rọ̀ àgbà ìṣàkọ́lọ́ àgbà gbogbo ẹni tá a bá ń pè lẹ́sìn mọ̀tẹ́ tí wọ́n lọ́ máa wá sí lórí ọ̀fẹ́ ní nàá. kò ní gbọ́dọ̀ bá ń sáájọ́ wọ́n máa ṣàjọ́ àbúrò lọ́lọ́sọ máa nà lórí pé pọ́sí. ṣé ó ti lọ́wọ́ ti jà ṣe sùúrù lórí ìdájọ́ ọlọ́run báyọ̀. bẹ́ẹ̀ lọ́lọ́run máa ń sọ fún wa pé àwọn ọmọ wa àwọn ìyàwó wa bá pè lẹ́yìn ẹ̀dá ti sùúrù. wọ́n mú àìlẹ́kàlẹ̀ sọ̀rọ̀ láti wọ́n sọ̀rọ̀ àárín náà àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó ń pè lẹ́yìn máa tó ń tẹ̀kọ́ wọn á ti ìyàwó yóò tún kọ yóò padà kọ́ ọmọ rẹ̀ ń ta títí yóò padà kọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ò tí ì kọ́ ọmọ ìgbàgbọ́ àfọwọ́n wọ́n tún fi omi wọ́n fi ṣe sùúrù lórí ìdájọ́ ọlọ́wọ́ ọba rẹ̀ wọlé àtàkùnkà bọ́ọ̀lù lòdù yóò ló ṣe ìgbà tí wọ́n lù sómi ó ti dídẹ̀ ẹni wọn ya yóò lò ó bá gbé pẹ̀lú ìdájọ́ ọlọ́wọ́ ọba. فالتقى أمر الحب والمأمولين اجعلنا تقبل الله سبحانه وتعالى يقول ولا لا تكون مالك لبن تكونوا بعدهم أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فقلت يا إلهي تذكر ذكري ونورك ممكن بأن تسبب فاصبر ṣé ó fẹ́ ọ̀gbìn àti sùúrù lórí ìdájọ́ ọlọ́run ọba rẹ̀ wọ́n ṣe di dúdúbọ̀ lọ́pọ̀ àwọn èèyàn wọ́n ṣe di dúdúbọ̀ lọ́pọ̀ àwọn èèyàn nínú náà ẹni tí ó sì ṣe yóò padà wá láti ṣe ìwọ tó ń ṣe lónìí ẹni tí ó máa ń ṣe lánàá ó lè padà dájọ́ lọ. ọlọ́run bá wọn olóòtú nínú ẹ̀dá فجن يوسف ولولا أنه كان من المتابعين títí ìbáṣe pé kí musa tẹ̀lé ẹni tí sàkọ̀mọ́ ọlọ́run bá ẹ̀rọ ìta tó ti bá fún mi ìlà yọ mi máa fún kò bá máa fẹ́ ní òògùn ẹ̀dá lọ́jọ́ àfíàmù ọlọ́run bá wọn sọ fún àná ìtọ́lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ó ní lọ́wọ́ àtàlà ọ̀sán ọ̀sán ìrọ̀lẹ́ yìí kì í bá ṣe wípé ó tẹ̀lé bàbá dára ó tẹ̀lé bàbá mi ìjẹ̀lẹ̀ ọlọ́run bá tí kì í bá ṣe pé àwọn àánú ọlọ́run bá ní bàbá lábúlé náà ti sàárọ̀ ẹja tó ti lè yún tó wá dá tó ti lòwe ọlọ́run bá padà wá fún un. Fàtọ́sọ́ òun ni ní àti àti àwọn ìdílù wọ́n padà àwọn tó wọ̀ gbọ́ tẹ́lẹ̀ ọlọ́run wá fún un láwọn tó padà wá tọ́ fún un. àtúntà táwọn ẹ̀kọ́ èèyàn náà ò bá gbọ́ tiẹ̀ ọlọ́run ló darí àwọn ẹni tó padà bọ́ tiẹ̀ wá. ó ṣẹlẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ó gbèsè ọlọ́run ọba dìde àwọn èèyàn bọ́ tiẹ̀ tó wá dìde ní olóru àwọn àjọ ló wá bẹ̀rẹ̀ sí gbọ́. olùwòye àti lẹ́yìn àná mi sábà ń bọ̀ فقد سمعنا وآمنا عجبا wọ́n ní gbájú lẹ́kùn múnà alẹ́ ní dada wọ́n wá pọ̀ nínú pé wọ́n bẹ́ẹ̀ lè sọ owó lágbà lé níbi tí wọ́n gbàgbà lẹ́nu yẹ kí wọ́n ti lọ lọ́wọ́. wọ́n pẹ́ lè lan nira ni tawo ti boleh ni ko no ba ta mo le ni orang ra do baca ro ba ni pa ta ni a ro ni e do ba do ti a ni ke no pa ma ni do ba Ibu saya orang yang masih berdiri ìjẹ̀rọ ọlọ́run ọba lórí bàbá ọlọ́run ọba fi gbé e lọ lẹ́jà sọ̀rọ̀ káwọn lọ tọ́nà ọba fi gbé e. ó sì ṣiṣẹ́ fọ́ọ̀mù yẹn lóṣù. bí ó tún ìjọba ọ̀nà ọ̀gbọ́n yóò wá jẹ náà. bàbá ìjọba ọ̀nà ọ̀gbọ́n ọlọ́run ọba ló tẹ̀lé láyé. nínú àwọn ẹni rẹ̀ àtẹ́kọ̀ ọba tí nígbàwọ̀n èèyàn ta pọ̀ tọ́ọ̀dù tó lórí òtọ́rọ̀ mẹ́jẹ̀ẹ́ إنك أنت الجماعة ولا كنت وحدك جمال ولا تمثل لأنت إنك أنت الجماعة ولا كنت وحدك فأمك يقبل الظلول أعرف الله الله بينك أعرف ما يرضى بين الجهل

torí wọn náà ní pàṣẹ àbáwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run lòún tà á lẹ́dá ẹni ọlọ́run lọ́ọ́ tà lẹ́dá pẹ̀lú ara wọn ní wọ́n kàn án sí ọlọ́run ẹ̀dá rẹ̀ lẹ́yẹ̀yẹ́ tó sì sínú àwọn ẹni tẹ̀kọ̀ sí ọlọ́run ọba wọ́n tẹ̀lé tí wọ́n ń jẹ́ ذكرى nígbà tí wọ́n bá ń gbọ́rọ̀ ọlọ́run ọba làyè ṣe fún níkàlẹ́ àwọn ọ̀rọ̀ yìí wọ́n máa máa lójú wọ́n máa fojú kàn ọ́ wọ́n máa tàbí ọ làyè ṣe fún níkàlẹ́ àwọn ọ̀rọ̀ yìí العلم حق ولو كان شيء يسبق القدر لسبقته العلم قلنا الكتاب والسنه والطريق في سنوات كتاب lórí àdúgbàdàrà ojú ìgbàlè látàádù rẹ̀ báyìí àti bá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ ọ́n náà lójú kó sọ̀tọ̀ kó sọ báyìí àti bá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ ọ́n fojú kó ní èdè kó ṣe báyìí àti bá ń ṣe lọ́sùn wọ́n mọ̀ ọ́n náà lójú kó ní náà rẹ̀ lẹ́yìn tí wọ́n ń sáré àwọn ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ ọ́n fojú náà lánàá sẹ́ni ń bí lọ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ إلى النبي صلى الله عليه وسلم ونبيه إنه لمجنون تريد وتهوى من الإيمان ìwọ náà sàn tuntun náà tọ̀n àbójú sàárọ̀ rẹ tọ̀n àbójú ìrọ̀lẹ́ rẹ tí wọ́n bá tàjọ sọ pé ìnáwó náà lójú wọ́n máa sọ pé ó àwọn olùdókòwò ìṣòro láti ṣe wọn ò tó máa nà nípa ọwọ́ àgbẹ̀lá ìná ọ̀nà àwọn ọmọ ìṣòro pé ìnáwó láti wèrè láti máa dúró parẹ́ láti máa darí ọ̀gá àwọn èèyàn tó lọ́dọ̀ rẹ̀ ìnáwó láti máa lọ́wọ́ ọlọ́run lápapọ̀ pé ọ̀nà àgbàlá ìlú ìlànà òsì sẹ́nà ní kàmúwa òsì sẹ́nà ní sọmúwa òsì sẹ́nà ní fífẹ́ ìlọ́fúwa òsì fífẹ́ ìlọ́wọ́ láti èyí ètò olùsè láàárín ìrántí ọlọ́run bá fún gbàgbá láyé nítorí láàárín ìrántí fún gbàgbá láyé. àwọn aráàlú tó ti lè قل لهم على قول بعيد ọ̀rọ̀ ìkọ̀án kì í ṣe ọ̀rọ̀ lórí pọ̀lítà ìlú tó jẹ́ sí díẹ̀ lọ́sà àkọ́nù rẹ̀ díẹ̀ lè lápapọ̀ rẹ̀ sí wọlé ìmọ̀lá ní bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ alágbèbá pọ̀lítà náà ìtọ́kálẹ̀ náà wá ní àkọ́rọ̀ ọlọ́run lọ́wọ́ gbogbo ọgbà látàrí àtàkùnrinlá náà fi láàrín àdọ́lọ́gbà tí wọ́n ní àbẹ̀rẹ̀ ní àdúmọ̀ àwọn àmì rẹ̀ ó sì ti ní ẹ̀rí kan lọ́jọ́ àti àwọn àwọn ti ní ẹ̀rí ìjàmbá wọn وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك